mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín káàbọ̀ sí ibùdó lábẹ́ ọ̀run strange but true. babalábẹ́ ọ̀run. ǹjẹ́ Toyin Olútàṣẹ́ ìdí tarúgbó tomidán tòpépé tí màjèṣín lọ́kùnrin lóbìnrin ni mò ń kí tọ́ba ti joyè wípé ẹ mọ̀mọ̀ kú àmójúbà ṣẹ́gun àdìsá yìí tẹ́ ẹ panukòkò ní ọ̀gá gbé ìdílé ayé bàbá lábẹ́ ọ̀run ọ̀tá ìbáyọ̀mí olúwa ọ̀jẹ́ ẹrù tí Elédùmarè dì láti ìsàlú ọ̀run wá kó wá fi ránṣẹ́ sí dúníà tá a wà yìí ọpẹ́ ni fún olúwa ó dì í ó sì gún gẹ́gẹ́gẹ́ ọpẹ́ ni kéré nìkan rẹ̀ ǹjẹ́ gbogbo tó kù díẹ̀ káàtó tí ò tí ì gbótó láyé yín àti láyé èmi lọ́la pa jọ́ńgò ètò yìí gbogbo bàtà ti ń ta ẹlẹ́sẹ̀ ti ń ta ìlú náà lẹ́sẹ̀ Elédùmarè tó ní ayé àti ọ̀run yóò dojútù síbẹ̀ láti alẹ́ ìlọ yóò dojú ti èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ nínú ayé nínú ayé yín àti nínú ayé tèmi náà bí bá ti wá ń ṣe bẹ́ẹ̀ fún yín kájúà ń gbà ẹ o ẹ máa fọpẹ́ fún àdániwáyé ní gbogbo ọgbà yìí kan mú un mo nítòsí ọba burúkú báyìí ìgbọ́n mọ́ fún Ẹlẹ́dùmarè ẹnìkan ṣo tí tayé tọ̀hún dùn máa pé bọ ní gbogbo ìgbà ẹ̀ka alẹ́ tó bá ti gbé e kàlẹ́ lọ́pẹ̀ lóbìnrin mò ń ṣe pẹ̀lẹ́ mò ń kí tẹ̀sán tó lóògùn ló kọ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ yìí àti àwọn tí ẹ wà ń bí lálẹ́ yìí àti àti à wà nílé tó fi dórí àwọn tí wọ́n wà ní ẹnu ìsinmi ní pàtàkì jùlọ mò ń kí n káàbọ̀ sí orí àkọ́tún ètò lábẹ́ ọ̀run fún ti ọ̀sẹ̀ yìí lórúkọ ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ tá a wà yìí mo sì ń kí n káàbọ̀ lórúkọ olóòtú mi lábẹ́lé ní àyín. Yéwándé Balógun ah, ah, kìnìún ọmọ fẹ́ jọra wa, <laughs> ọpẹ́ ní fẹlẹdùmarè ìrìn àjò tí a rìn lálẹ́ yìí mo ti lé ilẹ̀ e fún yín ní ìwòyí ìjẹ́jọ́ hmm. <clears throat> n ò déédéé padà síbẹ̀ bí kì í ṣe pé n tó dé tó ní kí wọ́n rí òun èmi ò sì gbọ́dọ̀ kó iyán ẹ̀yin èèyàn mi gbogbo ní mílíọ̀nù mílíọ̀nù ọ̀wọ̀n yìí àti lórí online tv wa ni o tá a mọ̀ sí lábẹ́ ọ̀run tv àti ní orí ìkànnì tá a wáyé gan pàápàá ní kọ̀pẹ́kọ̀pẹ́ a tún ṣàfikún iléeṣẹ́ tẹlifíṣàn kan sí i àti hmm, kọ́ bọ̀wé ṣùgbọ́n ẹ̀jẹ̀ àjọ bẹ̀rẹ̀ náà kí n tó máa fi kún fún wa nígbà tí mo parí ètò tí mo ṣètò bùṣe ní ọ̀sẹ̀ yìí tó lọ lọ́hùn ní sátidé tó lọ lọ́hùn ní orí ètò Fresh FM nílùú Ìbàdàn ẹnìkan pè wípé ah, bàbá ǹjẹ́ omi ò ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí lórí ọ̀rọ̀ Murphy Àfọlábí àti Bùsáyọ̀ ṣe rántí ọ̀rọ̀ ọ̀hún ọtọ́dún mélòó ní ìsìn ení èjì ẹ̀ta ní òtún fẹ́ẹ́ lé mẹ́ta pàápàá tó láti alẹ́ ọjọ́ náà tí àwọn alàgbà méjì èyí ni ṣẹ̀san abẹ̀lẹ̀jẹ́ àti Lanre Gentry tí wọ́n ti mú Murphy Àfọlábí wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ mi tó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ gbogbo ọmọ Nàìjíríà pé gbogbo bó ti bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù tí mo sì dáríjì tó sì jẹ́jẹ̀ fún wa wípé tó lóòótọ́ ni òun ṣe kinní yìí o ṣùgbọ́n àwọn pọ̀ táwọn ṣe é wọn bá bá rí bẹ́ẹ̀ ayé ti dáadé ńgbà bá ṣe àyẹ̀wò àmọ́ bóyá ìwọ lu ni ọmọ yìí àbí wọ́kọ́ bọ́bẹ̀ pé wọ́kọ́ tó ọmọ ìlọ́lá làáfíà tiẹ̀ Bùsáyọ̀ wá ẹni tó bí ọmọ rẹ̀ fún èyí ni Mọ́yọ̀sọ́rẹ́ yọ̀ wá síwájú nù kò sẹ́jọ́ ń bẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé o ti ṣe ń bẹ̀ ń tó dandan ni kó wá sọ́dọ̀ rẹ̀ bí ìbá sì wá sì wọ́ mọ́ tó yóò tún gbé tí yóò tún yóò tún lọ sọ́dọ̀ ẹlòmíì nù èyí ni tó bá jẹ́ wípé lóòótọ́ ni pé ẹlòmíì tó ṣe ń bẹ̀ jọ náà o ṣùgbọ́n ẹja gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan àwọn èèyàn wá ń fi ẹ̀sùn kàn mí wípé a ṣé àti fẹ́ máa fi ẹsẹ̀ ilé tọkí ní ìbáyìí páwọn ọ̀gbọ́n kankan mọ́ lórí ọ̀rọ̀ yìí àti wípé n táwọn tiẹ̀ wà ń gbọ́ òní wípé tá a bá ti béèrè lọ́wọ́ mọ́fì ti ni pé a. Ah, bàbá dáadáa bàbá lábẹ́ ọ̀run bó ti bá àwọn yanjú ẹ kódà àfàìmọ̀ kó mọ́pàpà fẹ́ Bùsáyọ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ní báyìí ní ìsìn ah, níbo la ti ríra níbo la ti sọ̀rọ̀ ntájọ́ fẹ́nu kò sí ń náà lèmi dúró lé lórí n ò gbọ́dọ̀ tó yí ọ̀rọ̀ tí mo bá sọ níbí padà níwájú àwọn èèyàn ọlọ́gbọ́n àti amòye tájọ́ ń wo ètò yìí tí ìwádìí fi hàn wípé wọ́n ti súnmọ́ ọgbọ̀n mílíọ̀nù báyìí ní ìsìn kí n wá wípé nǹkan kan látọ̀ àjọ ọmọ ṣe ní kọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ kọ́ ìbáàjọ́ ọmọ tí mo bí bó ti kó tọ̀ súnmọ́ mi tó ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo ti gbé ẹni tó jẹ́ onígbọ̀wé ètò yìí nígbà kan mo ti gbé e sórí afẹ́fẹ́ rí táwa là lè gbé sáfẹ́fẹ́ mo ti gbé ọ̀rọ̀ ara tèmi pàpà sáfẹ́fẹ́ rí ebi ká ṣàtúnṣe náà ni kò sí ẹnì kankan tó lè má rìn títí tí kí orí rẹ̀ ọmọ jì ṣùgbọ́n bá ṣàṣìṣe tàṣírẹ́ ní pàkíyèsí ẹni sí ká ṣàtúnṣe náà lọ́kàn ṣùgbọ́n ká máa wọ́gbọ́n ta sí lábẹ́lẹ̀ lábẹ́lábẹ́ òun sí ń bẹ̀ wọn mọ̀ ń pa èèyàn nítorí ìdí èyí láti fi ìdí ohun gbogbo múlẹ̀ mo wá pé Bùsáyọ̀ padà wá sí orí afẹ́fẹ́ lórí rédíò èyí ni ní Fresh FM nìbàdàn láti béè lọ́wọ́ rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ ìṣe lóòótọ́ ni àbírọ́ èyí tó wù kọ́ jẹ́ ń bo lọ̀rọ̀ dé dúró dé gangan ẹ gbà láàyè rẹ̀ lálẹ́ yìí bí a bá wá kúrò ní orí èèyàn ìtawà àkọ́kọ́ lọ ni wípé láti lè bá a jẹ́ tí ó jẹ́ ìrántí fún yín tí ó jẹ́ ìrántí fún yín ò wípé àwọn ohun tí Bùsáyọ̀ sọ ní ọdún bíi mẹ́ta sẹ́yìn àti èyí tí Murphy Àfọlábí bá mi sọ àti ìlérí tó ṣe ni àkọ́kọ́ jọ wò báyìí ní alẹ́ yìí ní kété tá a bá ti laago ajé yìí tán ẹ kú kalẹ̀ ń bọ̀. strange but true. bùdó babalá lábẹ́ ọ̀run. Eh, tó jà eh, lọ́tún jà lọ́sì ni ohun tí à ń wí náà ni wípé ní ọdún mẹ́ta sẹ́yìn àbólé ní ìsìn yìí ó ní ọ̀rọ̀ yìí dọ́dọ̀ wá Bùsáyọ̀ ṣàlàyé bó ti ṣe rìnnà kó Murphy Afọlábí níbi tí wọ́n ti lọ ṣe eré sinimá a gbìyànjú láti jẹ̀kan Murphy náà fara rẹ̀ lóòótọ́ kìíní ọ̀hún ọ̀rọ̀ ọ̀rùn ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti àwọn èèyàn méjì tí mo dákọ̀ lẹ́ẹ̀kan Aloy Productions àti láàrin jẹtiri mọ́fì ó dé mi àlàyé ibùsáyọ̀rì kákàkà. strange but true. bùdó babalábẹ́ ọ̀run. ẹ jẹ́ dáhùn fún wa orúkọ yín. orúkọ mi ni olúwa bùsáyọ̀mí. ẹ tọ́ ọmọ ọdún mélòó. i'm twenty years now. mo ń gbé ní ìbàdàn ní nọ́lẹ́ndé street àtọwọ́dá. okay afẹ́fẹ́ ṣàlàyé nípa mọ́tà tó gbé wá sí lábẹ́ ọ̀nà fún wa. ẹ nípa iṣu tí mo gbé wá síbí ni nípa iṣu èmi àti Murphy Afọlábí èmi àti Murphy apàdé ní Narin King Hotel ní Kòròdú ní first gate so a lọ sí location bẹ́ẹ̀ wọ́n ń ya iṣẹ́ lọ́wọ́ èmi àtọ̀rẹ́ mi ládẹjọ́ lọ́bẹ̀ so ó dẹ̀ rí mi. ṣé artist lẹ́yìn ni. mi ò kí ń ṣe artist ọ̀rẹ́ mi ẹnu artist olófẹ́ Adékọ́lá Tìjàní so ó dẹ̀ rí mi olóhùn fẹ́ẹ́ fẹ́ kan tó sọ fún mi wọ́n ní láìkì mi ò fẹ́ fẹ́ mi pẹ̀lú so ní room ta lọ́ọ̀jì sí nínú hòtẹ́ẹ̀ yẹn ó dẹ̀ wà ó kanlẹ̀kùn bó ṣe kanlẹ̀kùn ó wọlé ọ̀rẹ́ mi ṣáde fún bí a fẹ́ sọ̀rọ̀ ṣá ní àtẹ̀ṣà àbára wa sùn. ẹ bára yẹn ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ ni flesh to flesh láì kọ́ńdọ̀m àbára wa sùn so later sí ìgbà yẹn ṣàgbára ṣe ń ṣe mí lọ́rẹ́ mi sọ fún mi gbà bí ìgbà tèmi àti mo fi bá a láṣepọ̀ ìjọ yẹn pé ó dẹ̀ pé ó ti di oyún ẹ̀ mo ní oyún mo ní ẹni tí ó bá yọ kù ní abẹ́ tí ìpò bá yọ lè má mọ̀ pé lóyún ó lò ti lóyún ìmọ̀ mi ẹ̀ ṣà lọ ṣe test ṣá wọn confirm pé mo ti lóyún ìgbà gan-an oyún ò tí kò tẹ̀ tí pé four months or three months ṣá àdẹ̀ try láti pé mọ́fì àpéjọ náà ọ̀rẹ́ mi ló tiẹ̀ pé ó pè pé àbá ìgbà ẹ̀kọ́ tèmi àti ẹ̀ ṣe àjọṣepọ̀ tájọ ṣe ò pé ó ti di oyún o wípé òun ló dẹ̀ wọ̀ pé òun ló dẹ̀ ní o bó ṣe bẹ̀rẹ̀ pé ní ẹ tó mẹ́rin sì ń ṣe pẹ̀lú fún ìṣà so lọ́rẹ́ mi wá ní kí la máa ṣe sí báyìí mi ò mọ̀ ọ̀kan tí màá ṣe sùn so látijọ́ yẹn ṣá mo wá sí Ìbàdàn sọ fáwọn parents mi mo ní mo lóyún wọ́n ń ta ni mo lóyún fún mo ní mo pé máa gbà yẹn ló ṣe fíìmù ẹ̀jẹ̀ jáde mo ní máa tó ṣe fíìmù ẹ̀jẹ̀ yẹn wọ́n lẹ́jẹ̀ mo ní Murphy Àfọlábí tó máa ń sọ èdè òkò lẹ́nu wọ́n yẹn pé báwo la ṣe pàdé ìdẹ̀ ṣàlàyé fún wọn bí bá ṣe pàdé ní tẹ́ẹ̀bí tá a ti pàdé látìgbà yẹn ṣá mọ́mì mi pè é ó ṣépè fún mọ́mì mi lórí fóònù ó ṣépè fún wọn ó ṣàpọ̀ ti fóònù ni mọ́mì mi wá ní òkè ọ̀tá àwọn ṣáà máa ṣe sí pé kí àṣà tiẹ̀ fi bímọ náà torí a fẹ́ ṣe oyún yẹn látìgbà tí mo ti wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi àgùṣẹ́ àtúrà láti ṣe mo lògùn sí confam òṣẹ́ mo lògùn sí mi lè parọ́ yẹn òṣẹ́ ṣá tó yẹ pé nǹkan tí mo tún lògùn ó ju ògùn lọ tìbílẹ̀ já wá síbàdàn bí tá a ti fẹ́ ṣe wọ́n ní èyí owó báyìí ló máa gba owó yẹn pọ̀ almost twenty k ṣá àwọn èèyàn wá advice mọ́ mi pé kọjá kí n forí ilẹ̀ pé kí n bí. lọ́rọ̀ kan ṣáà bí ọmọ yìí. pé kí ṣáà bí ọmọ ṣáà bí ọmọ yìí mo bí ní year two thousand and nine february fifteen ni mo bí september fifteen ṣé mi ti ṣe mistake yà september fifteen ni mo bí mo yàn sọ̀rọ̀ àfọlábí àṣà àṣekúmọ́ pàtó tó time kan àwọn advice wa pé ká gbé lọ family house nígbà àwọn ní fíìmù ẹgbẹ́ náà ni àwọn bigọ̀dùgọ̀ àwọn ọ̀rẹ́ wọn tọ́jọ́ ń ṣe tíátà. gẹ́gẹ́ bí àfikún ibi tẹ́ ẹ dé yẹn kí ni nǹkan tó wá jẹ́ kàyéfì tó kàn yín láyà tẹ́ fi wá sí lábẹ́ ọ̀run ní pàtó. ọtí ó jẹ́ kàyéfì ni pé ó ń dìnnà pé òun kọ́ lòun lọ́mọ torí nǹkan ó ṣàn dìnnà pé òun kọ́ lòun lọ́mọ tẹ́mi rẹ̀ mọ̀ pé òun ló lọ́mọ. ó ń dìnnà kó access pé ah, òun ni bàbá ẹ o báyìí báyìí báyìí torí àǹsọ kó wá ṣe kọba DNA test òun sá. ok ńgbà tẹ bí ọmọ yìí ibo lẹ ti ṣe ìkómọ jáde. a ṣe ìkómọ ilé wa la ti ṣe ilé ọ̀dọ̀ wa nìbàdàn ìgbà yẹn mọ sínú wọn àbàdàn ẹ̀gbọ́n mi èkó ló ń gbé. ẹ̀yin lẹ fún ọmọ yẹn lórúkọ fúnra yín. àwa la fún lórúkọ. ibi ọmọ ńkọ́. ibi ọmọ àwa náà ṣàlàyé. ẹ ṣe gbogbo ẹ. bẹ́ẹ̀ àwa la ṣe gbogbo ẹ. ibi ajé ń sọ̀rọ̀ yìí gbogbo ọmọ yẹn lọ́wọ́ yín. gbogbo ọmọ láti ní oyún tó ń dènà ìgbà ọmọ. ẹ kí ló wá pé kí ọmọ nàìjíríà ṣe fún yín. mo fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kan jọ kán bá mi wọ́n kó tiẹ̀ kó tiẹ̀ yọjú. kán bá bẹ̀ ẹ́. kán bá mi bẹ̀ ẹ́ kó yọjú kó tiẹ̀ yọjú kó nǹkan tó ní kó wá ṣe kó wá ṣe tó bá ti dá a lójú pa èmi mo lọ́mọ kò ṣèjà kò síjà ṣọ́ọ̀ṣì ṣàdúrà ṣàbílẹ̀ kó ní DNA test bóyá wọ ìbàfẹ́ bóyá wọ síkọ̀ àbí ó fi máa confam bóyá èmi nìyẹn ń parọ́ ọmọ tá à ń sọ nípa ẹni sìn bá fojú wù wá ti máa tó bí ọdún mélòó báyìí. ọmọ mi máa pé four years ní September fifteen níyẹ yìí. ọkùnrin àbóbìnrin. obìnrin lọmọ mi. kí ló kọ ọmọ náà. mo yọ sọrẹ olúwa. mo yọ sọrẹ. àwa ti mọ kọ́mọ jẹ́ kọ́mọ náà mọ̀ wá. ẹ ṣeun. strange but true. bùdó babalábẹ́ ọ̀run. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. mo jẹ́ òṣèré orí ìtàgé. ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ yín pé a pè yín ẹ̀ sì wá àbí. bó lọ́rọ̀ ṣe wá rí bàn lórí fóònù níjẹ̀jọ́. àkọ́kọ́ mo bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó má bínú nítorí mo ṣe sọ èmi náà ní reason tí mo ti sọ nǹkan tí mo sọ ṣùgbọ́n mi ò sọ ní sọ ìgbéraga reason tí mo sì ṣe sọ nǹkan tí mo sọ lélẹ̀ ọ̀rọ̀ yìí ó ti ń tó bí ọdún márùn-ún tí ọmọ yẹn ti ń tẹ́tí ilé ayé mi káàkiri á pèèyàn kan á ní journalist ni wọ́n kan wá ní pépà ni wọ́n máa bá mi sọ lórí fóònù ìgbà tó ń didi ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó ń pè tó fi ń parọ́ pé ẹ ẹjọ́ afẹ́rí ọmọ kan lóhun lóyún fún nínú wọn náà ló tún padà wá bá mi lẹ́yìn ló jẹ́ pé mọ̀ pé àwọn òkè ń ṣe journalist ó ń fi àwọn parọ́ ni pé tó bá ti di jọ́ mi kémi náà kọ́kọ́ tó anybody tó bá kọ́ pè mí kí kọ́kọ́ tó má sẹ́rù bá kí n sẹ́ wọ́n bá wọn padà tó bá jẹ́ pé ní tòótọ́ ni ènìyàn á yọjú ọ̀ kí líǹkì kó ṣe kí ni kó kojú ara wọn so èmi náà lè mọ òkè tó tọ́ lọ́rọ̀ ìyẹn ni mo ṣe rò níjọ́ tí bàbá lábíọ̀rùn pè mí gbogbo máìndì mi. nígbà tẹ́mi wá dápọ̀ mi lọ́jọ́ àgbẹ̀ mi ní Ṣẹ́gun Àdìsá o. sá gbogbo àwọn tó kú náà bọ́ sí ń sọ̀rọ̀ nìyẹn. ìyẹn bá fi lọ àwọn èèyàn wò wípé sẹ̀mí ti jẹ́ bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn náà eh. mo wà ní location. ó ti yẹ mi ò sí ní ibi tí mo ti lè ní mo sáré lè pè lọ́tún lọ́sí bẹ́ẹ̀ bí babalábẹ́ ṣe pè mí pé à ẹjọ wọn fi kíní kan kíní kan gbogbo máìndì ni àwọn tó máa ń pè mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo fọkàn sí ṣùgbọ́n tó wá di pé ọ̀rọ̀ yìí jáde tẹ́lẹ̀ yìí ń pè mí títọ́ wọn pè mí pé à ah, ṣé mi ò mọ adúrú àgbàlagbà ah, àkọ́kọ́ mi ò rí wọn rí níjọ́ yẹn gangan gangan gan mo lè sọ pé bóyá ìjọ tí mo rí programu yẹn pé sí bàbá tó ń pè ní lábẹ́ ọ̀run àtijọ́ yẹn mo ti ń wò pé à ah, mi ò sọ nígbèraga èèyàn ẹni tó jù mí lọ ẹni tó tó mi ẹníṣẹ́ kan náà lájọ ń ṣe. Hmm, gẹ́gẹ́ bí ìrònú tèmi rò pé à ọmọ dákòókò lajà bá mi. ẹnìkì máa jẹ kọ́rọ̀ ọlọ́rọ̀ odi tèmi o. bàbá ẹ ẹ bá mọ̀ mí dáadáa ẹ má mọ̀ pé mò ń so ní tèmi. ẹja fìyàn lẹ ẹja fìyàn lẹ ọmọbìnrin tí ń jẹ́ Bùsáyọ̀ ẹ mà rí. níwájú ilẹ̀ níwájú ọlọ́run mo mọ̀ rí ṣùgbọ́n mímọ̀ mi kò ju ọjọ́ kan péré lọ tí mo fi mọ̀. ẹ̀ẹ̀kan náà tó ẹ̀ẹ̀kan náà ní ìṣẹ̀lẹ̀ níjọ́ náà lọ́hùn-ún hmm. jọ́ tí mo mọ̀ mo lọ sí location kan ni ọ̀rẹ́ ẹ̀ ló ń fẹ́ ẹni tó jọ̀rẹ́ mi ló wá bá mi lórí ẹ̀rọ mọ́ mi ṣùgbọ́n níjọ́ tí mò ń sọ yìí èmi rò pé ọmọ gidi kan ni ó ti yé mi ò lè tàn yín níwájú lè níwájú ọlọ́run èmi àti ẹ̀ ní nǹkan pọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ní location yẹn náà ni bí èèyàn mẹ́ta wọ́n ti bá ní nǹkan papọ̀ tọ́ndẹ̀ wa ń bá mi wọn kúkú mọ bó ṣe jẹ́ sí mi àbí mi ló wá bá tí mo wá wò pé ah dájúdájú ó dàbí pé ọmọ yìí mo sí ọmọ yẹn nǹkan tó dẹ̀ jọ wà láàrin àwọn méjèèjì pé ok gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kí n ṣe fún níjọ́ yẹn mo dẹ̀ ṣe fún mi ò dẹ̀ gbọ́ nǹkan mọ́ létà nígbà tó di bíi ọdún kan sẹ́yìn ni àwọn òbí ẹ̀ wá pè mí pé ah mọ́fì o ẹ̀wọ̀ ọmọ tí ọmọ ibi olóò ni mo lé mi ẹni tó dẹ̀ mú wá níjọ́ náà lọ mo dẹ̀ gbago ẹ̀ mo dẹ̀ pé ìgbà tí mo pago ẹ̀ pé ah, ọmọ báyìí báyìí máa ń sọ ó ní kí n má dá lóhùn ó nígbà tó kọ́kọ́ ní oyún yẹn òun ló wá bá olóòdẹ sọ pé àwọn òwò náà bá ní nǹkan papọ̀ rí olóhùn tún rán létí pé àbí níjọ́ ẹ̀hún àti murphy nìkan papọ̀ olótún deny pé kò kí n sọ pé ọ̀rọ̀ àìmọye àwọn èèyàn tí àwọn ti jọ ní lọ́rọ̀ kan ó wá sọ̀rọ̀ ajé rẹ̀ níjọ́ náà ni. kò jù bẹ́ẹ̀ lọ èyí ò dẹ mọ̀ àti mo mọ̀ pé ọmọ bẹ́ẹ̀ ni mi ò lè tọ́ ìjọ náà nígbà tí mo ti rí pé bó ṣe wá ìwà tó wá mo kọ́kọ́ rí pé ọmọ yìí ọmọ ọmọ tó dẹ̀ gentle ni gbogbo eléyìí tó ń sọ pé fifteen years ni bàbá irọ́ ni o ẹbí dáadáa èmi kan mo disparage yẹn irọ́ pátápátá ni tí o bá ti tó twenty àjẹ twenty one ẹbí dáadáa because ọlọ́run máa mú wa níbi tí àwa òṣèré dé yìí obìnrin ò lè wọ́n wá débi pé nǹkan tí ò lẹ́tọ̀ọ́ la máa máa dánwò. ṣé ẹ rí tọjọ́ orí àti pé omidan ni àbí wọ́n ń díà ní ẹ̀jẹ̀ àfihàn rẹ̀ ẹ̀ẹ́ ohun tọmọbìnrin ń tẹnu mọ́ nìsín ni wípé olóhùn fẹ́ fẹ́ yín pé ọmọ tí àjọṣepọ̀ táwọn jọ ṣe òun ló di mọ̀yọ̀sọ́ rẹ̀ yìí. bàbá ẹni tí nǹkan tó ń sọ hmm. òun ni mò ń sọ pé ó ti pẹ́ káyí pé kò kì í ṣe tó dánwò ní location yẹn lójú mi kódà kó má jẹ́ mi ni kán pè mí sínú nǹkan yẹn máa ro ọlá ọjọ́ kan tí a ríra lẹ́ẹ̀kan péré rí tí mi ì rí mọ́dìsìn tí ó dẹ̀ jẹ́ pé ẹ̀kan yẹn náà nìkan dára pọ̀ rò pé àìmọye àwọn ọ̀gá wa àìmọye àwọn èèyàn tó jẹ́ pé ọlọ́lá jùlọ lọ́pọ̀lọpọ̀ tí irú nǹkan yẹn ti ṣe mistake lọ́wọ́ rẹ̀ wọ́n àgbà náà ni wọ́n á ṣẹ̀tọ́ lórí ẹ̀ ṣùgbọ́n láǹtí ó ń sọ kò jẹ́ ní ìgbìmọ̀ tèmi mo ṣe wò pé mi ò kọ́kọ́ fi dá lóhùn pé tó bá yá o lè rò pé bóyá star ni mi ẹ tẹ bá ti bà wọn lórúkọ jẹ́ wọn máa gbà ni mo ṣe ń ṣe irú nǹkan tí mo ń ṣe ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ yìí mi ò lè bá àwọn fans mi mi ò lè root sí wọn mi ò dẹ̀ lè ṣe nǹkan tó máa dùn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà torí àwọn náà náà ń fẹ́ wa tá a fi ń jẹ́ àwa mi ò lè gbóyin lẹ́nu bàbá nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe lórí DRLA mo rẹ́dì láti ṣe tó bá jẹ́ tèmi ni àgbà nílànà iṣẹ́ títí wa yìí hmm? ìgbà tí ọ̀rọ̀ ọ̀ṣọ́mọ̀ ọ̀ṣọ́mọ̀ ń èmi gan tó lọ kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ lókè òkun nípa DNA tó ti yẹ mo lè foríṣiríṣi tọ́tì hàn yín àtolówó àti tálíkà iṣẹ́ ń ṣe tán àti ṣe àyẹ̀wò DNA. má ṣe ọwọ́n o ọwọ́n o bàbá ṣe ní ẹ̀jẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé ọmọ tí mò ń sọ bàbá kan ìyá kan ọmọ kan láàṣe torí wípé àwọn ò gbàgbọ́ wípé ọmọ tó bí ló mú wá a gbọ́dọ̀ tún ṣe àyẹ̀wò láàrin òun àtọmọ nga papà kámọ̀ pọ̀ mọ́ rẹ̀ gangan náà ni. bàbá tí ẹ bá ní ó yá lónìí mo rẹ́ẹ̀dì láti. ṣé ìjọba ni kó ṣe DNA yìí ni àbí ní orí ètò ilẹ̀ ti fẹ́. ẹ̀ẹ́ kò sí kíbi tán bá ti fẹ́ ṣe. ibìkan náà ni o bíjọba gba sáǹpù tèmi ni pé hospital tiwa náà ló ṣe é ibì kan náà ìnájọ ń kó o lọ o. bàbá kò síbi kíbi tẹ bá ti fẹ́ gẹ́gẹ́ bí òótọ́ ọ̀nù yín àti pé nǹkan tẹ fẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè mọ̀ ni pé ìran kan ò lè ràn ìran kan jẹ bẹ́ẹ̀ bá wà lórí òótọ́ bí kíbi tó bá ti jẹ́ pé òótọ́ sẹ́mọ̀ pé nsìn mi ò sọ pé mi ò rẹ́dì tó bá ti yá ó yá tó bá jẹ́ pé mi ni kò sí nǹkan tó lé inú ẹ̀ màá tí mo ṣe pé mo jalè àbí mo ṣe nǹkan tí. bó bá tiẹ̀ jẹ́ pé ni ọmọ alábí ọ̀nà lè kàn sínú. ọ bẹ́ẹ̀ ni part two Budo babalábẹ́ ọ̀run. àkókò rẹ̀ pàpà rẹ̀ ní ìsìn pẹ̀lú gbogbo tí Murphy wí yìí ó ní kì í ṣó nìkan lòun ṣe kí ní ọ̀jọ́ náà ṣe lóòótọ́ ni. ìṣàrí gbogbo ẹ̀yà àwáwí ni ó ṣe àsìkò fẹ́ gbà ní gbogbo sítórì tó ń sọ yẹn. kí ni ìwọ lérò pé ọ̀fà tí ò fẹ́ gbà ṣe mọ̀ pé nǹkan tóun wò pé bóyá mo lóun ní star pé bóyá tóun bá gbà mà fẹ́ fẹ́ òun èmi ò dẹ̀ nídìí gbogbo yẹn mi ò nífẹ̀ẹ́ tèmi pé kó ti ṣe responsibility òtítọ́ nǹkan tó gbúrò nìyẹn pé bóyá star tóun jẹ mo ṣe kóun jẹ pé à bóyá tí n bá ti mú òun lọ́rùn ẹ̀ mà fẹ́ pé mà fẹ́ fẹ́ òun bọ̀ èmi ò dẹ̀ mi ò wá áfítà yẹn rárá àtọ̀. ṣé o rò wípé ó lè mọ ọ̀rọ̀ lọ́kàn rẹ̀ wípé bọ́n bá gba ọmọ ẹ̀ báyìí ní ìsinyìí ìnáwó tó pọ̀ sí lọ́rùn eh, wọn. nǹkan tó ń mì náà nìyẹn pé màá ná azin a máa ná lówó torí a fẹ́ máa àbí bóyá lóṣooṣù a fẹ́ máa mú kankan wá. àti pé tẹmọ tẹmọ tẹmọ òun tí òde ń tọ́jú ọmọ tẹ́lẹ̀ ṣó ti yé yín sà nǹkan tó mì náà nìyẹn. ọmọ tí ò dá sí láti inú oyún kẹ máa lọ síbìlì fún gbọ́dá o ilé <laughs> eh, ìtọ́jú jẹ́ pé wọ́n lọ lọ́mọ ẹ̀ báyìí ní ìsinyìí o títí dásìkò tó tiẹ̀ wàá gba ìgbà ní ìsìn oyè báyìí láti ná lé lórí o ṣé eré yẹn ò sí lọ́kàn rẹ. ó wà lọ́kàn ẹ. lọ́kàn tiẹ̀ lọ́kàn tiẹ̀ ẹ̀ ṣe kó sì kéde fún. n tó bá lágbára náà ló máa láéláé tó bá lágbára ó yá ẹyẹ báyìí ló lágbára o ilẹ̀ owó lowó ń jẹ́ lowó ń jẹ́ èèyàn appreciate ó ti yẹ yín mòun fẹ́ máa sá sẹ́yìn kò fẹ́ ṣe kankan ẹ̀kọ́ tó mì. ṣùgbọ́n tí ìwọ fẹ́ báyìí nísìnyí nísìnyí tó ṣe kókó jùlọ ni wípé ẹ̀ẹ́ o fẹ́ kí o take responsibility. bẹ́ẹ̀ kó take responsibility lórí ọmọ ìbùtàn. ọ̀dà já tún wò sí ẹ̀yìn díẹ̀ bàbá wa já sípò ńkọ́ ló lọ́mọ yìí ńkọ́. ẹ kó máa lọ kó máa bá tiẹ̀ lọ bó tẹ tẹ kéèyàn kọ tẹ kó tẹ ọkọ yọjú náà wọn á sà kò fẹ́ yọjú mizu àti òde fẹ́ yọjú ni pé ó ti yé kò fẹ́ gba ọmọ yẹn torí ó ti mọ̀ pé tẹ bá ṣe DNA test yẹn bóyá wọn fẹ́ kàn fún apò òun lòun ni sòtúrẹ́ ló ṣe yọjú kò sí nǹkan míì ọ̀dà ní ojú gbogbo àgbáyé mo ti ń béèrè lọ́wọ́ rẹ̀ báyìí nísìnyí sórí ayé wípé obìnrin lọ́mọ ẹni tó lọ́mọ ayé ń ti kọjá o àwa ti róbìnrin tó kó ìbejì wá bá wa tó sì wá jẹ́ wípé ńgbà tá a ṣe àyẹ̀wò ohun tí ẹ̀kọ́ ló bí àwọn àbejì méjèèjì àkọ́kọ́ nu ìkejì ni wípé àwọn àbejì méjèèjì tá a tún wí ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní àwọn òbí wọn ọlọ́run àwa lọ́tọ̀ọ̀tọ̀ ni láti fi lè rú ìjọba ilẹ̀ amẹ́ríkà lójú ó fẹ́ kó ọmọ lọ sí amẹ́ríkà ni ìdí nu ta tún gbọ́dọ̀ fi gba sampo títí ẹ̀gá náà pàpà ṣé wọ́n ṣe tán. kò sí wàhálà no problem. Ah! ọ̀dà ọ̀dà ibo ni wọ́n gbúròó mọ́fìsì báyìí ní ìsìn torí táwa gbọ́ ọmọ gbọ́ ọmọ gbọ́ ní ẹ̀yìn ètò níjẹjọ níbi tá a wà yìí náà rí ní Fresh FM yìí ẹnìkan pè mí pé ń bò la bọ́rọ̀ dé mo dá lóhùn nípa pé ibi tọ́rọ̀ tá a forí ọ̀rọ̀ tì sí níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn kí làwọn ìgbésẹ̀ míì tẹ̀tún ti gbé. mi ò rí i e. tí bá rí gan mi ò ṣe bí àpè mo rí yàn mo máa ń rí dáadáa. wọ́n lè lọ ilé wọ́n lè lọ family house. àyà lọ family house wọn tí wọ́n ní ká lọ pé ká tún lọ jẹ́ kọ́mọ yẹn àsìkò ń rí bó ṣe dàgbà ẹ̀ mọ̀ pé àti kékeré tó wà ní three months láti gbé lọ so àwọn náà dẹ̀ rí alọ́ tuntun wọ́n dẹ̀ rí gbogbo wọn rí so kọ́ tó ń bì pé wọ́n ní àwọn táwọn bá ba sọ̀rọ̀ wọ́n ní ìwà kò kí ń wálé táwọn bá yẹ pé káwọn bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé olówó jà wọn lọ kò lè gbọ́ràn sáwọn lẹ́nu kọ́ tó ń sọ̀rọ̀ yẹn. ju gbogbo rẹ̀ lọ báyìí nísìnyí tí wọ́n fẹ́ ni pé ká ṣe àyẹ̀wò yìí. bẹ́ẹ̀ ni a ṣe. bàbá ìṣàyẹ̀wò tó já sípò ńkọ́ ọmọ bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni ọmọ bá tiẹ̀ lọ. nbọlọ wà wà bọ ọmọ sí. Hmm, nbọlọ wà sí ọ̀la ẹni kọ́ yìí nbọlọ wà sí. ó dá mi lójú kóhùn ló ní sà ẹ jẹ́ ká ṣe tó bá dá lójú kóhùn náà bọ́ta kó yọjú. ọ̀dà ìgbésẹ̀ tí a gbé ọlọ́run ọkọ̀ wa máa ṣe láàárọ̀ náà kí a tó kù ní orí ètò yìí àwọn mẹ́ta àwọn bíi mẹ́ta tí wọ́n dakọ̀ tí mo fi sọ̀rọ̀ kọ́ ṣe. irọ́ ló ń pa mi ò mẹ́ni bọ́ọ̀dì rẹ̀. màrí kọ́ ṣé nǹkan kan mi ò tún ṣẹlẹ̀ lẹ́yìn tí mo fi ìjọ náà. láéláé kò jọ rárá. ṣé ká gbàgbọ́ wípé ẹ ò ní boyfriend kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú mọ́fì. ah no. ṣó ni ó sọ ọ́ dóbin ni kò ṣe gbogbo ẹni tó bá ti zù ẹ̀jẹ̀ èèyàn ni kìíní sà ó ti èèyàn. ó ti èmi ó ti èmi. Ah! ọ̀rọ̀ ńlá balẹ̀ á dèrò ọ̀dọ̀ Bùsáyọ̀ náà ni mo ti kà nílẹ̀ bọ́lọ̀ ṣe wá rí báyìí ní ìsìn ah! wọ́n bá já sí wípé mọ́fì kọ́ ló ọmọ yìí kí ló ṣe yá gbà bẹ́ẹ̀ pé tó ọjà sí pé kì í ṣe kí ló ṣe. ẹ sá àwọn lónìí. bẹ́ẹ̀ mo gbà mọ́ agbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ agbọ́ bẹ́ẹ̀ tó bá já sí bẹ́ẹ̀ kọ́ pé kì í ṣe òun lónìí. ṣé ọ̀gbà tí mo fẹ́ ṣe náà pèsè àbí àyàn ilé ṣe fún un a máa bá tiẹ̀ lọ náà níbo tí kò kọ́kọ́ yọjú náà. ilé tó fi hàn wípé ó tún lọ́wọ́ àwọn mí nù kò lọ́wọ́ ẹlòmíì nù làtọ́ làtọ́. kò lọ́wọ́ ẹlòmíì nù ah, ọ̀dà olójú. bẹ́ẹ̀ sọ. ẹ̀jẹ̀ àfi ilẹ̀ bá ẹ̀jẹ̀ àfi ilẹ̀ bá. ǹjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ ibi tí Murphy Àfọlábí wà ẹ pé mo ní kọ́kàn sí mi o pé ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ wá ojútùú sí dandan dandan ni o àti tòwó àyànjú ẹ̀ kì í ṣe torí ti Murphy kì í ṣe torí ti Bùsáyọ̀ ṣùgbọ́n ní ti torí Mọ́yọ̀sọ́rẹ́ torí pé ọmọ ìwálé ayé tiẹ̀ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ ni mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé bá a ṣe wálé ayé kò ní nǹkan kan ṣe pẹ̀lú tá láyé o nta mú alátọ̀run là á ṣe láyé bá a ṣe kúrò láyé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ohunkóhun ju pé tá a ṣe láyé náà ni ó sọ bí tá a tún lè dúró ní àjòyè ọ̀run. strange but true. bùdó babalábẹ́ ọ̀run kogi. bẹ́ẹ̀ni ṣàìsàn ní kogi state. láti kogi state. bẹ́ẹ̀ni sà. ẹ ṣeun wo. àbí pé láti dá ìṣíwọlé ni ẹ fẹ́ fẹ́ ọ̀dọ́ lọ́mọ fún iṣẹ́ o. àmì olúwa ẹ ṣeun lọ ẹ wọlé lálẹ́ yìí o. ẹ ṣeun wo ẹ ṣeun wo ẹsẹ lọ́pọ̀ wà ara kogi náà ńkọ́ o ẹ ṣeun ẹjẹ a máa ṣe kinní ọ ní àlàfíbọ̀ ibi tí à ń sọ náà nǹkan tí ibi tí à ń lọ náà ò ju wípé odòwò ni ká da ọ̀run lásìbà yìí nìsíyìí torí pé ẹni tó ní tó jẹ́ mákẹ́tà mọ́fì nígbà náà èyí ni Century Pictures Elédùmarè ti pé àwọn sọ́dọ̀ ní ìsìn wọn ti lọ sinmi àwọn nílò àwọn sanwó DNA ńgbà náà DNA tàbí wà ń wí náà rèé kódà àwọn èèyàn tó wà nílùú London wọ́n pè lánàá sí orí ètò lábẹ́ ọ̀run lórí Fresh FM tí ẹ bá ti gbàǹtẹ̀ wò ńlẹ̀ wọ́n ní àà wọ́n ló ṣe wá chip tó bá ní orílẹ̀-èdè Nàìjíríà mo nítorí pé àjọṣepọ̀ ti ń bẹ láàrin iléeṣẹ́ títí wa àti DNA center ní ìlú London ló jẹ́ kí ọmọ ní one twenty thousand naira fún fún ìyá kan bàbá kan àti ọmọ kan wọ́n ní five hundred pounds ni wọ́n ń ṣe é lórí afẹ́fẹ́ ni èèyàn méjì ló pè wọlé lánàá láti ìlú London lórí ọ̀rọ̀ yìí tó ṣé ká wá wípé one twenty thousand onímọ́fì òrí láti ọdún kẹta ní àbọ̀dún kẹta àbọ̀ n ò gbàgbọ́ n ò gbàgbọ́ ẹni tó sì lóun ọba sanwó eléyìí ti sílẹ̀wọ̀ ó ti lọ sinmi mọ̀yọ̀ sẹ́rẹ̀ sì rèé ojoojúmọ́ ní ń dàgbà sí i ó ń di sí i lọ ní ìsìn kódà ó sọ fún mi wípé àwọn ọ̀rẹ́ òun ti ń fi oúnjẹ yẹn lè wípé ìwọ tó ti mọ bàbá rẹ <laughs> kọ́lọ̀ ń ṣàánú ẹni ni kọ́lọ̀ ń ṣàánú ẹni odò wo ni ká da ọ̀ràn lásì a mọ̀ wípé ó ṣeéṣe kó má jẹ́ Murphy Àfọlábí ló lọ́mọ yìí nítòótọ́ ṣùgbọ́n níwọ̀n àgbà ìgbà tó ti lè ṣe ń bẹ̀ awù ẹ o kò sí bá a ṣe fẹ́ ṣe wọ́n wá sí ọ̀dọ̀ rẹ̀ náà ni wọn ò lè wá sọ́dọ̀ èmi nìsín wọn ò lè wá sọ́dọ̀ Démọ́lá Ọlọ́ta wọn ò lè wá sọ́dọ̀ Malik tí ń bẹ́ ń di kámẹ́rà àbí ó ṣe ń bẹ̀ ẹ ó lóun ṣe ń bẹ̀ tó ìdí nu ntọ́fà ẹ dákun ibi tí Murphy bá wà ẹ bá a sọ fún wípé dandan ni ká ṣe kínní yìí o ṣùgbọ́n ìgbésẹ̀ míì tèmi tó wá fẹ́ gbé lálẹ́ yìí lórí ọ̀rọ̀ yìí ni wípé àti èmi o àti àwọn ọ̀tọ̀ kùlú pàpà àwa wà one twenty thousand naira jáde sọ́tán kí Murphy ọ̀wá ṣe kó yọjú kó tiẹ̀ yé kó tiẹ̀ yé kó tiẹ̀ yé bá àwọn ọkùnrin lójú jẹ́ káàkiri. Ka, ka, ọ̀dà ẹbí wo wá ní tọmọbìnrin yìí lórí ọ̀rọ̀ yìí ẹbí wo ni ti Murphy Àfọlábí hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ó jàre ó jàre ọyà à ń gbọ́ yín kankan kan ibo lẹ ti ń sọ̀rọ̀ yìí. láti Ìkòròdú lódóńgúnyán. láti bàbá sẹ́yìn kò sí àníàní bẹ́ẹ̀ sẹ́wọ́n sì ló ní ọmọ yẹn ó tó ẹjọ́ gan ó tó pọ̀ jù. ṣùgbọ́n ngbà pé ọgbọ́n wà tí èèbó lè ta sí táàfin mẹ́ni lọ́mọ kákúkú ṣe é lọ́tọ̀. ẹbí tí wọ́n fi ń bẹ̀ wá ni tí wá tẹ̀ wá tó sì wá ṣe ń bẹ́nu kó ṣe yẹ. tó sì pé ẹyẹ kẹ̀kẹ́ rẹ̀ sáré kò sí ẹni tí ẹni lọ pé bá ní nǹkan kan pọ̀ níbẹ̀ ni. Hmm. ìjẹ́pà ìyẹn ní ọwọ́ kankan ní àwọn ní ìbọn ọmọ táwọn tèmi ń wò yìí wọ́n jẹ mọ́ọ̀sì. tó ẹ kí ni ẹ̀rí wípé ẹnìkan tó bọ́ ọmọ ní nǹkan kan pọ̀ ọjọ́ náà ta ló lẹ́rìí lọ́wọ́ mọ́fì fún rẹ̀ ò sọ pé òun lẹ́rìí náà lọ́wọ́. ọ̀hún lójú elédùnmọ̀ sójú elédùnmọ̀ hmm. rẹ̀. ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ọ̀dásọ́gbó ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ ní gbogbo ìta ń ṣe yìí gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń lérò. ẹgbẹ́ ìwé òun ti ẹ̀dùn fún tí mo ti ẹ̀rọ lálẹ́ yìí ṣé yóò yóò máa yanjú lágbára náà. ó wá àwọn wá owó ẹ fún Murphy Àfọlábí àwọn wá owó ló kọ gbogbo àtàjọ ń wètò yìí àtèmi fúnra mi àti ìmọ̀jọ ọmọ yẹn fẹ́ rí ìyá olóṣèlú ní ọmọ yẹn jíjì òkúta wọn wá twenty thousand ní òyìnbó wọn wá ti tẹ́lẹ̀ kóde. ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà pé kò rí ẹjẹ́ àgbà pé kò rí hmm? àti college media àtẹ̀yìn tá a jọ ń wètò yín lé àtàlàgbà Dèjì Balógun àtolóòtú mi gbogbo àwa aṣàtọ́rọ́kọ́ bọ̀jọ́ àárí one twenty thousand tá a fi ṣe kó wọn máa bọ̀ wá kó wa kó wa ṣàyẹ̀wò ọ̀hún. àwọn ẹgbẹ́ ìrẹsì àdúrà kan fún yín ní ìsìn ó yẹ ṣàdúrà ẹ ṣàdúrà wọn láfẹ́ ṣàdúrà fún mi òkè kìnìún ẹ já ṣàdúrà jàre ṣàdúrà ó yá. Hmm. inú yóò sì mọ dòdòjọ alẹ́ náà ni. àṣẹ Ìdùmarè. àṣẹ Ìdùmarè. àmì o àmì o. àmì o àtẹ̀yìn náà o àmì o àmì o. ẹ ṣeun ẹ ẹ ẹ rí i pé mo ṣí fìlà fún àdúrà yín torí wọ́n ní ẹbọ kéékèèké ní ìgbà aláìkúlà ẹjẹ́ àlọ́lé agbára lókè. strange but true. bùdó babalábẹ́ ọ̀run. ẹ ṣeun ṣe lọ́pọ̀lọpọ̀ ó yàn ṣe wọn lọ́bẹ̀ ṣeun àwa tá a jọ jẹ́ náà a kú ìgbáládùn rẹ̀ ànífẹ́ lè ṣe àjẹmọ́ ní àṣẹ Elédùmarè ló kọ ọ̀gá àgbà pátá alàgbà Déjì Balógun ẹ̀kọ́ àtìlẹ́yìn ọjọ́ gbogbo gbogbo ẹ̀ta àjọṣẹ́ lálẹ́ àtẹ̀yìntẹ̀ wà nílé ẹ̀ṣinṣin lọ́pọ̀lọpọ̀ olóòtú mi ní abẹ́lé náà ẹ̀ Yéwándé Balógun ṣinṣin lọ́pọ̀lọpọ̀ òkú ọwọ́ lómi mi látàárọ̀ o kò ní sọ kò ní rẹ̀ ọ́ agara onídọ́lọ́wọ́n ọba Ṣẹ́gun Àdìsá ó dìbí gẹ̀rẹ́jẹ́ tá a bá gbàlagbà nu láti lọ fa lélẹ̀ wọ́n tún mú ọ̀tún ètò wá fún yín pẹ̀lú àtìlẹ́yìn Elédùmarè ní orí ìkànnì tá a wà yìí ní ọjọ́ mẹ́jọ ẹ ṣeun ṣeun o ó dàárọ̀ àjèrè. ẹ kú ìgbádùn ètò bùdó lábẹ́ ọ̀run fún tòní ó dìgbà. love.